آية أعوذ بالله من الشيطان الرجيم ألا إن لله ما في السماوات وما في الأرض وما يتبع الذين يدعون من دون الله شركاء يتبعون إلا الظن يتبعون إلا الظن وإنهم إلا يخرجون هو الذي جعل لكم الليل لتسكنوا فيه والنهار مبكرا إن في ذلك الآيات لقوم يسمعون قالوا اتخذ الله ولدا سبحانه هو الغني له ما في السماوات وما في الأرض إن عندكم من سلطان بهذا أتقولون لله ما لا تعلمون قل إن الذين يفترون على الله الكذب لا يطيعون متاع في الدنيا ثم إلينا مرجعهم ثم نذيقهم العذاب الشديد بما كانوا يكفرون واتل عليهم نبع نوح إذ قال لقومه يا قوم إن كان كبر عليكم إن كان كبر عليكم مقامي وتذكيري بآيات الله فعلى الله توكلت فأجمعوا أمركم وشركاءكم ثم لا تكن أمركم عليكم ضمة ثم لا تكن أمركم عليكم ظلمة ثم قلوا إلي ولا تنجرون الحمد لله رب العالمين أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن اللهم ارحمنا بالقرآن العظيم وجعله لنا إماما ونورا وهدى والرحمة اللهم ذكرنا منه ما نسينا وعلمنا منه ما جهلنا وارزقنا تلاوته آناء ليل واتراف النهار آمين اجعله لنا حجة اجعله لنا حجة أعوذ بالله من الشيطان الرجيم ألا إن لله ما في السماوات وما في الأرض وما يتبع الذين يدعون من دون الله شركاء إن يتبعون إلا الظن وإنهم إلا يخرجون والذي جعل لكم الليل لتسكنوا فيه والنهار مبصرا إن في ذلك لآيات لقوم يسمعون قالوا اتخذ الله ولدا سبحانه هو الغني له ما في السماوات وما في الأرض إن عندكم من سلطان بهذا أتقولون على الله قل إن الذين يفترون على الله الكذب متاع في الدنيا ثم إلينا مرجوهم ثم نضيقهم العذاب الشديد بما كانوا يكفرون ثم نضيقهم العذاب الشديد بما كانوا يكفرون الشكر أفضل ما حاولت ملتمسا الشكر أفضل ما حاولت ملتمسا به زيادة عند الله والناس به زيادة عند الله والناس الشكر أفضل ما حاولت ملتمسا الشكر أفضل ما حوالته لتمدا زيادة عند الله والناس زيادة عند الله والناس Ọlọ́run adúpẹ́ fún ọ. الشكر الأفضل ما هذا لتملك الإنسان Bẹ́mi àtẹ̀yìn tá a bá ronú kan ọ̀rọ̀ ara wa, bọ́jẹ́ látara orí ìjókòó àlùbáríkà tí ó fi ń kẹwàá yìí ni. Èmi àtẹ̀yìn ọmọ pé kò sí ohun tó yẹ kí a máa wá kiri látara ẹ̀ ju ká máa dúpẹ́ fọ́lọ́n lọ. Àṣókòrò agbóbálò náà. Ọ̀wálé tààmù lè tààmì tàà bí ìdíyà àdàtòrin. Dáwọ́ ìwà jáde, ìdíyà àdàtòrin. Dáwọ́ ìwà jáde. Gbogbo tẹ̀yàn máa ń wá kiri pé a fẹ́ fi san dáadáa. Àfọ́bọ́lù máa àwà ìdàmú ìdàmìdá. A fẹ́ san oore, kẹ́ni tó ṣe ní lóore, tó ṣe fún ni. Bàbá wa wà nǹkan tá a fi máa rírì oore ẹni ó ṣe ni lóore. Ọpẹ́ ló fi ń dáa jù. Ọpẹ́ dúdú, òun ló fi ń dáa jù. Nínú tí èèyàn máa wá láti fi sẹ̀sán oore. Aṣókòrò agbóbálù náà àwà lẹ́ta mọ́lẹ́ta lẹ́ta bí i tí a dàtò rẹ̀ ńdàlọ́ ìwà náà sí tí a dàtò rẹ̀ ńdàlọ́ ìwà náà sí. Bẹ́yẹn bá wá lè máa dúpẹ́, èèyàn kọ lẹ́tà sí àlékùnù bísmìlá àyíwá àwọn wájú afá àlàjà àjàlá Ọlọ́run inú ẹ̀ máa ń dùn, bẹ̀rù bá ti ń dùn pẹ́ Béèyàn bá ṣe wá lè máa dúpẹ́ tó bẹ́ẹ̀ lórí yóò sì máa pọ̀ sí. Kìí sọ̀dọ̀ Ọlọ́run nìkan ló ti rí bẹ́ẹ̀. Àwọn èèyàn gan bá bá ṣe èèyàn lóore tó ń dúpẹ́ rẹ̀, a ní gbèsùgbẹ̀gbà láti tún ṣe fún jọmi a tó pé wá tún gbà sí tọrọ sí kí ni ọmọ orí ọmọ orí ìdá lọ ìwà náà sí Dálà ìwà náà. Bàbá sì ṣèyàn lóore tàrí pé ó fi bí ṣúà. Àdámà ọmọ èèyàn ni pé bàbá tún rí dáadáa ń jọ mí à nígbéyàdó ẹ̀ ibi tẹ́mi wọ́n máa lọ ni wípé ẹni a ṣe ìkan fún jọ̀hún tí ọ̀má yorùbá náà ní bàbá sóore àmẹ́ni aṣekínní àṣe fún wọn ìtúnwí ń jọ míì wọn ni ẹni aṣe lóore tí ò dúpẹ́ bí ọlọ́sà kó yàn lẹ́rù ni ọlọ́sà wà kó ọ lẹ́rù lọ́bàá wá rí sọ́ọ̀mà kí ni àbótòpẹ́ wá kó sí. Àṣókòrò àbúgbò ọlọ́rẹ̀ àwọn ìdámọ̀ ìdájìmọ̀ bí i bí àádẹ́kùnrin ọmọ ìwà náà ní bí i bí àádẹ́kùnrin ìdámọ̀ ìwà náà ní. Mo sì tó tọ́pẹ́, ọpẹ́ ní ọ̀dọ̀ ẹ ló ti wá gbogbo tó bá wà pẹ̀lú wa mí ní màtín aomi fọ́dìlìn aomi sítìrìn fàmínkà wáhdákà láṣàrí kàlákà wà láka ṣùkọ̀ ọ̀dọ̀ rẹ ló ti wá ó sì lórogún ń bẹ̀ kọ̀sọ́lẹ̀ ẹ̀gbọ́n nu tó ṣe fún ata máa fi kọ ẹlòmíràn bá ẹgbẹ́ bára kẹ̀kẹ́ fún ọtẹ ọlẹ́ ẹ̀gbọ́n sí kan máa lóore ni. ẹni ó ṣe fún ọlọ́lọ́wọ́ ọlá ànábì àsìwí ní ọlá ṣéwù àsìsọ́ ní òsì táwọn eléhùn ká lẹ́yìn ọlọ́run ẹ́mù nínú àdúrà tánàbí kwanu, àánú ó ní a máa wí mọ́sàárọ̀ bó ṣe rọ̀lẹ́ máa ti bá bí mi ní màtí omi nínú kọ́ ní omi gbogbo ohun tó bá bá mi jí lónìí nídẹ̀ra ni ní bíbọ àṣírí ni lọ́lá ni fàmíǹkà wá dákà ni ní máa kílà ní máa dẹ̀sìn wa mú ìkan sọ lónìí ó ń kí ó ń kí ó ń kí ẹgbẹ́ a máa lọ a máa ṣe a máa ṣe lọ́hùn a máa ṣe súnà kọ́lọ̀ ọjà lè máa ó sì ń ṣe program bọ́bá ti sọ̀rọ̀ díẹ̀ yóò fún orin sí á ti sọ̀rọ̀ díẹ̀ yóò fún orin sí á ti sọ̀rọ̀ díẹ̀ yóò jó orin sí mo ní súnà náà nù.

òsì tí ò ṣe wá mákàrájù fún ọ̀rọ̀ ọlọ́run àti tànábì nìkan ló lè pè bá mi tọ́ba ti ṣe ti òwò náà lè lò ebó náà kọ́ fọpọlọ ẹ̀ ló ṣe tiẹ̀ lè gbé kalẹ̀ ìmọ̀ èyí ti ṣe múlípù ẹnìkan فيه زيادة عند àwọn ilé òun fi ọpẹ́ fọ́lọ̀ ní òkú lórí orí rẹ̀ tó ṣe fún a ọlọ́run tún fún wa láǹfààní à ń pàdé a ṣe rọra ń bá rọmọdánù iná lọ wẹ́rẹ́wẹ́rẹ́ wọ́n rí kà fún a wọ́n kà àwọn kan ka alẹ́ ẹ̀kẹ́ lónìí lónìí ẹ̀kárùn ní ẹ̀rí tó ń sẹ̀mí orí kajú méjì mẹ́ta lọ fẹ́ lómi tó ti bá lìkì àmà ọlọ́run adúpẹ́ fún ọ wọ́n tó wá ń kà á fún ọ tó wá jẹ́ lórí dáadáa bí a bá mọ gbogbo tí kálukú ń gbé kọ̀rọ̀ ṣe èyí tí kálukú wájọ kójọ lé lórí tọ́pawápọ̀ yìí náà ó tó fi pè ń dáadáa báàbá mọ̀ bá dà míì tí kálukú ti gbé ọ̀rọ̀ ẹ̀ ṣe èyí tọ́jọ́ kó apọ̀ yìí àpẹẹrẹ rẹ ni. àpẹẹrẹ lómi ń bẹ lábẹ́ igi tí ń tayò. olóhùn fi ń gbà àwẹ̀ ẹnu ni òun náà ń gbà àwẹ̀ tiẹ̀ wà ń fàlùkùrà nù ń gbà àwẹ̀ òfin rọ àwẹ̀ rẹ lágbára oríire ni láàbá máa ṣe yìí ọlọ́ọ̀lọ́ máa tá wà ń di rẹ̀ ẹwà àsìkò tá a lò yìí kò sí nǹkan mí lọ àmọ́ gbọ́rọ̀ lọ báàbá lò fún nǹkan mìíràn láàmà sí ọwá tí ẹsẹ kọ́ mọ́ jẹ̀rú a oríire ní fún àwọ ọlọ́run mọ́ jẹ ọba jẹ́ àti àgbò gbàlá máa rawọ́ sí olónìmọ̀ lọ́dọ̀ ó fi mọ̀ wá ó fi mọ̀ gègé ó fi mọ̀ mi èèyàn tí ó ọlọ́run mọ́sálàyé fi ọmọ màwá o èyí tó ti fi mọ̀ wá mọ́jà gbàgbé o yọ mọ̀ sí aláǹfààní ọ̀la àti tóbi ẹ abẹ́lọ́run fáwọn tí ajèrè mà lára wọn ẹnu bá bí ìbá ṣe ń wí náà àwọn kan ní pọ̀ sí alá àwọn kan ní ìmọ̀ wá àìbí máa ń jọ ábí kọ́ máa fọ kéwù àbẹ́yìn tẹ́ bí aná lẹ́jọ́kọ́ yìí àbẹ́yìn tẹ́ bí aṣá máa kéwù èmìgbẹ̀ tí a sọ́dọ̀ àwọn àfáà wa ló di pé àwa náà lè pe alifu bá ta sá gbogbo àwọn àfáà tí a jèrè ilé lára wọn àwọn tó ti báàlì kìámà bá wá gbà sọmọ àtúnṣe kanuwali abdulbaki ọlọ́run gbanimá lékún kẹrẹ fún bàbá gbogbo àwọn àlùfáà wa tí wọ́n tún jọ́ ma wọn bàbá wa khalifa tàtọ́ wa kọ́ àwọn míì tí wọ́n tún jọ́ ma wọn tí wọ́n jẹ́ àfáà wa àkó wọn sábẹ́ wọn tí wọ́n sì rorí gbé Mm. a máa kó èèyàn sábẹ́ èèyàn jọ́ mi tí wọ́n mọ̀ pé ewu tó wúwo ní àdìlẹ́ òun náà àwọn ní lọ́lọ́run fi ṣe dáadáa náà àfáwà ọlọ́mbà ni máa kí ìsìn wọn pẹ̀yìn àfáwà gbogbo náà ta jìrì mà lára yín ọlọ́mẹ́ni kọ̀ọ̀kan ilé ni lókèrè ní ọlọ́mọṣẹ́ kálukú yín tẹ́ ṣe lára wa ọlọ́mbà ni lórí gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀kọ́ nǹkan náà tá ń kà á tá a fi ń ṣe mà àfáwa ní ẹni tó sọ̀rọ̀ tá a múnú ọ̀rọ̀ ẹnu ẹ̀ tá a fi ṣe mà lò gbòyìn náà làáfáwa lọ́nba nìkẹyìn o gbẹ̀yìn bàbá wa bùsàmàrí àdín àjọ ń jókòó ń di alukur'an ọlọ́run níjó súwá o ọlọ́run níjó súwá o àwa abadé bí ọlá. fáwọn kan bẹ máa ń fi gbólóhùn sàdúrà fún àpọ̀ aláwọn sàábé bá ti adébí rọ̀ dí aláwò ànàwọn hmm, ọwọ́ máa fi sàdúrà fún àpọ̀ kọ́lọ̀njáwà ọba ti aná adébí lọ́wọ́ ànàwọn wàrọ́dù nù àdúrà ńlá ni o gbogbo ọba fi si se ti ti gan ọlọ́run ó tún máa bíá tàbá wọ̀tán ni yóò tó gbà wá iná máa o ọlọ́run ò ní hánà rẹ̀ máa bàbá tí ń ṣiṣẹ́ tá fi rí wọ̀ mọ́ lọ́wọ́ ọlọ́run bàbá tí ìṣe wọ́n ló kú sẹ́mi wa nítorí pọ́ fẹ́ ṣe dáadáa fún ani lẹ́yìn bá ti kú kò ní ìgbẹ́kẹ̀lé kankan mọ́ nígbà sì tún bẹ ọmọ ẹ̀pọ̀ ọlọ́run lérò rẹ̀ lórí wa báàbá tí ì ṣe ọlọ́run ma ṣe rọrùn fún ọlọ́run ọ̀nà tá a bá wà lè jẹ́nà tán gbogbo wa láwọ̀ ọlọ́run ó tó wá máa sọ fún wa ń bẹ̀ wípé àlìjánà lẹ́dẹ́ yóò á aaa àà kò sí tó dáa tó mọ́ ọlọ́run sọ pé mo tún ní nǹkan míì tó dáa jùlọ tí mo fẹ́ fún yín àwa máa wo pé tó tún yìí lọ ọlọ́run sọ pé ń bẹ̀ kí ni nǹkan ọlọ́run ó pé yọ̀nú ìmì ọlọ́run ẹ̀dùwàn wàrìdùwàn lọ́yí àkàbà yọnu ọlọ́run lọ jù ọmọ ẹni tí ó wà nìjẹ́ náà yọnu ọlọ́run lórí ọba rí kò lè ẹni tí ó wọ̀ náà ìbínú ọlọ́run lórí mọ́jà ah, rí bínú ẹ̀ o sí o yọnu o dáma yọnu ibi a ti sinmi àkí àfọ́ tí ọgbà tafsiru lánàá nígbàtí ọlọ́run ní kí a lọ jẹ́ pé àwọn ọmọ àyálà yìí kan ọba tí ó ṣe àfáwà náà àti gbogbo àwọn tí wọ́n rí bẹ́ẹ̀ àfáwà ọ̀sọ́dọ̀ wa bàdúdínà òsínlé ni náà wà lórí ìrìn náà fi lè wá ń bì lánàá lọ́nà bá máa kíyèsí gbogbo wọn ti ṣe á ní irinṣẹ́ dáadáa fún ẹ̀sìn túbọ̀ máa tún yọ wọ́n lórí sókè sí dáadáa ọlá àti tóbi rẹ̀ ọlọ́run àti gbogbo wa náà lápapọ̀ ogun tó ṣe lọ́mọ fún ẹnì kọ̀ọ̀kan wa náà ọlọ́run àfi tóbi rẹ̀ abíọ́ ṣùgbọ́n lára àlùbáríkà ọmọ wọn lọ́mọ àlùbáríkà sí wọn lọ́mọ àbùkún tá a máa dunnú ọlọ́run ṣe ṣe àwa fún ẹ̀yin bàbá tẹ́ ń dunnú gbè tí ó ṣe fún wa náà lójú tí náà ẹ̀ tó máa dunnú pé ọlọ́run àdúpẹ́ ọlọ́run kò síbẹ̀ o àkí àfá wa náà àlùbáríkà wọn ma lọ wájú ibi a ti sinmi ọlọ́run léwọ̀n ọlọ́run náà lè láàyè máa fi sámà wa ti wà máa fi láàrídì lórí èrò ọkàn láti dúó ọlọ́run lémi ni mo ní gbogbo ohun tí ń bẹ ní sámà àti gbogbo tí ń bẹ lórí ilẹ̀ وما يتبع الذين يدعون من دون الله Ọlọ́run ní gbogbo àwọn tí wọ́n ń pe nǹkan míì lẹ́yìn Ọlọ́run tí a mú a lórogún, wọ́n ò rí nǹkan kan tẹ̀lé. Wọ́n ò tẹ̀lé nǹkan kan bó sọ má ọlọ́. Iná fíyà náà ní, mọ́nà má máa yá tábí náà ní lásán. kò tí a tẹ̀lé ju èrò lọ ọkàn èyí a sì sọ bá pé inú èrò ọkàn tó burú ole lè yíwà èrò tí èèyàn ń rò sọ́lọ́hun tó fi mórogún mà òun ló burú jù òun làwọn eléyìí rò sọ́lọ́hun wọ́n rò pọ́lọ́hun ò lè dá káwọn àfi káwọn kankan ọkàn burú ni يتبعون إلا ظن إنهم إلا يخرصون Ọlọ́run ni wà wọ́n mú láyé kùrùsúnà, tàkmínù ni, kéèyàn ọkà máa kọmọrùkà máa wò pé àbí kìíní yìí ó lè rí báyìí, kìíní yìí lè rí báyìí, ó ní. Ọgbọ́n orí àbámọ́dá lọ́kà máa ronú pé àbá ṣe báyìí, eléyìí ó ọlọ́run ní ní gbogbo tí a ń sìn lẹ́yìn mi ọlọ́run ìrònú kéèyàn má bàa jí ọ́fìn irú èrò bẹ́ẹ̀ òun náà fi máa kí á lọ èrò burú lọ́pọ̀ ọgbà torí gbogbo èrò ẹni pa kìíní tàbísírù tó lọ pé èrò míì ìdá inú èrò tó dá òun ni kéèyàn ọ̀pá ẹ̀kọ́ máa lọ́pọ̀ orí ẹni tí ń jọ́ta tí ń bọ̀ kọ́ ya gbàbọ̀ mi lọ. má wí pé kí ni sádà tó mú lọ gẹ́gẹ́ à gbábò lọ́ni wọ́n máa rò pé ó lè sami ládọ̀ ọwọ́ ẹ̀hùn èrò tọ́ dáa ni ó èrò tọ́ dáa lè léhùn jẹ́ pé lọ́pọ̀ ọgbà tí wọ́n bá ń lé apó níbi èrò apákan àwọn àbá ni pa àwọn ọ̀dà apákan èrò ọ̀dà ọlọ́run Yá ayọ́ Ọlọ́run ni ẹjìnà sí ọ̀pọ̀ ọ̀pọ̀lọpọ̀ èrò, mo lóṣùpọ̀ láyé. Ẹlòmí gan tí ẹlòmí bá jà, kò e kọ́ màámà rí nǹkan kan gbámú, ìtí rònú ọkẹ̀ ló fi sóńtì ń jà. Níbi bá jà, kò ní nǹkan Èrò ọkàn ní fún sẹ́ṣe. Ọlọ́run ní ká jìnà sí. Torí pé náà bá dàgbọ́ Ọ̀pọ̀lọpọ̀ èrò ọkàn wa táà máa rò yẹn ló jẹ́ ẹ̀ṣẹ̀. Àlátàjẹ́ àtàzù ọlọ́run ẹ máa ara Ẹ máa ara sásà. Ah, ibi tó ti jáde nke ọsọ ó sọ ẹ̀ṣẹ́lẹ̀ rí. A ti ṣe lọ ibi tó ti jẹ́ ti lọ, rẹ́bùwẹ̀. Sọ fún ibi tí wọ́n ń lọ, ibẹ̀ kí ń lọ. Ọlọ́run ara yín, wàlá yà dábẹ̀. Ẹ sì má máa sọ ọ̀rọ̀ ara yín lẹ́yìn láì dáa. Ọlọ́run wá kó gbogbo ẹ̀ sí bí ìgbà tí èèyàn ń jẹran ọmọ ìyá rẹ̀ lẹ́yìn lókun bété. Ẹni ó kú, wọ́n wá gbé kawájú ẹ pé ọ̀bẹ rẹ̀ ó máa jẹ òkú ẹ òkú ẹ ọmọ ayé Ẹnà kó lé. Kó ṣe pẹ̀lú ọ̀rọ̀ ń sọ lẹ́yìn ọ̀dà. Ọlọ́run máa bí Ọlọ́run إلا الظن وإن الظن لا يغني gbogbo ń tọ́pọ̀lọpọ̀ máa ń gbé sínú báyà, in tí ó sì máa fún wọn ní, ò ní pẹ̀ wọ́n sì gbé sáyà, wọ́n fi bá yẹn jà. kò sí fún lórí òun náà ìlàgọ́nù. èrò, mòrò, mòrò, mòrò, olọ́mọ èèyàn máa ń tẹ̀lé ayúbí mínà láàkìṣẹ́ ìhà kéèyàn ó sì máa rò kọ́ ọmọ fún sẹ́sẹ́ kò lè jọ wà lórí òdodo ó lè òdodo lọ́pọ̀lọpọ̀ ọgbà ànábìbí sọ fún òdodo ọ̀rọ̀ náà lànábìbí sọ̀rọ̀ ó ní ìyá kún wà ọdọ̀wọ́ ẹ̀ gbọ́dọ̀ máa rèrú kí ló dé onífà yìí nà lọ́nà akìzàmùlà àdì èrò ọkàn òun lọ̀gárọ́ ṣàpọ́lọ́ náà ti sọ lókè láàyò gìní mínẹ̀lẹ̀ hàkì ṣàpẹ́ tí nǹkan ọba ti rí nǹkan múnú òdodo kí nìkan jẹ́ irọ́ olànẹ́mì náà fi ní èrò kí ló pé akìzàmùlà àdì ìgbà tí ó wà wí ó ní akìzàmùlà àdì sí lọ́mọ̀rọ̀ sọ́kọ̀ O fi ń yé wa ọ̀rọ̀ tí èèyàn sọ jáde gbọ gbọ́ ni inú ọ̀rọ̀ ànábì ló ti wá bá ní pín ọ̀rọ̀ sí méjì àdìsù káólì wà àdìsù nafsi ọ̀rọ̀ tí a máa wí jáde lẹ́nu ọ́n bẹ bá a ṣe jókòó tí èyí ń wò mí sẹ́fọ́rọ̀ tẹnu tèmi ẹ̀ ń gbọ́ ẹ̀yin náà ń sọ̀rọ̀ ọnú tẹ́ ẹ̀ sọ jáde ní tí wọ́n pè lérò nù ọ̀rọ̀ tí èyàn sọ sí kíní àdífù nọ́fsì tí èyàn sọ sí inú ọkà rẹ̀ tí ó wí jáde òun ní jẹ́ kíní sọ wípé fa iná dọ́nà akẹ́sàbòlè nínú míì tí wọ́n gbà wá látọ̀dọ̀ sọ̀fíyà bíntò ọ̀yá yìí ó ní nàbí ànábì náà máa sá fún èrò tó lérò a máa bà nǹkan jẹ́ ọlánàbí kìkì àtọ̀là máa bá mọ́tàkìfà ọlọ́rùsẹ̀ ti káf irú ìtẹ́ bàbá mi fi sí àwẹ̀ kù mẹ́wàá lẹ́mọ́ sábà sí ẹ̀lọ́wọ́ jọrọ àlọ́rùn àwọn míì ti wọ̀ láti tí ó ẹgbẹ́ gbogbo kọ́wọ́lé fọ́lọ́run ni wọ́n fẹ́ fojú máa rí ìrìkúrí ọ̀fẹ́ máa gbọ́gbọ̀ kú gbọ́ ọlọ́nkọ́ máa ṣàánú wa lórí àwẹ̀ wa mà ní ah, àwẹ̀ sàmánì ọlọ́wọ́n ọgbà ní o bọ́ọ̀ jáde inú ilé ní tó fojú rí ti wà lọ ìgbèrí ẹ̀ inú òkú wọ̀ bọ́ọ̀ jáde kú ònú ilé oge wa wà ń gbèrí ẹ ṣáínà àti bọ́ ó ti sẹ́ndí ẹ sí ọ àbẹ̀tẹ́ fóònù ló rí nìkúrí wọ́n ti sẹ́ndí ẹ tọ́láwọ̀ ọ̀fà yí ọ wọ̀ fi ọ rọrùn ìwọ ma gba rẹ̀ kéṣe kọ́ kàn máa bú ọ̀tá ìtọ́ta bá ń dẹ fún ọ sápò lọ́mọ gbẹ́sẹ̀ kúrò lórí lórí okun ẹ̀ tí bá ń dẹ ìṣẹ́pọ̀ wà mọ̀ pé China ọ olóyìn burúkú ni á inú tí China ti náà lè ìta ṣe ń ṣe aláǹfààní èyí tó bá ṣe tó rí wípé tàkúté ni bó ṣe dá táwọn àgbẹ̀ máa fi ń yán orí tàkúté tí wọ́n bá kẹ́ lóko ẹ̀rọ pé kálukú wá dàmà a bá ti dé ibi tí wọ́n kẹ́ tàkúté ṣe á ti mọ̀ pé ibi nígbà táyé ṣe ẹranko ẹran ní ọ̀dàmà tó wọn ọbẹ̀ ẹnu ẹ̀ ṣùgbọ́n tí ó bá jẹ́ pé èèyàn bá kẹsẹ̀ bọ́ lábàájì lẹ́yìn bá ti àwọn tí a máa kẹ náà tí wọ́n láníyàn burú wọ́rọ̀ ayán kankan tí èèyàn ó fi dáàmà pé àfitọ́wọ́ máa máa kẹfà tí wọ́n wá jágbàdo ya tẹ̀pẹ́ máa ṣe ẹ̀yìn ọjọ́ bàbá wa kúta táwọn ó tún fàgbàdo lẹ̀ fún àwọn tí ó jẹ́ ó fèbè lẹ̀ poró lẹ̀ fún wọn ó fi poró lẹ̀ fún àwọn epo àtọ̀yà wọn bá mú ti lọ lé ó fi ilẹ̀ fún àwọn ẹyẹ gbẹ̀mọ́ ya poró léwọn tàwọn epo àtẹ̀yẹnu ni wọ́n jẹ ọlọ́gàn làwọ́ wà á wà fún ọ̀yà ọba ń ya kóró ebè kan lásán ọjọ́ kejì tá a bá lóko bẹ́ẹ̀ tí kìtàkùté tàkùté láàmú ewọ́ bàbá ẹgbẹ́ tàkùté lọ ní ah, àwọn ọ̀yà tí ń wọnú oko mi wọ́n dáràn nù àjọ bàbá tí èpẹ́ ó ti hàn bàbá wọn èpẹ́ tá ń sọ ebi ogun bàbá mi ilẹ̀ ẹjọ́ ló gbà tàbá wa ìmọ̀ọ́mọ̀ àgbà kúta nínú tí wọ́n sọ ń pa wọn fún anù ibi tí mọ́ni dé àwọn ọ̀ká àwọn akàkún lọ lọ́pàá mú bàbá lórí wọ́n mú wèwà àbọ́ òsùnmọ̀ àgbẹ̀rẹ̀ rẹ̀ máa ń gbàwé kan ìyọkọ̀ àríwé ń kọ́ ọ̀bá láàríníwé ah, ìwọkọ̀ yí ọ̀lọ́ tó bàbá ní òṣèré kan ọmọ akéwò lọ́kútíà ọba kútíà ní ọkọ̀ ọba fẹsẹ̀ rìn lọ ọlọ́pàá ní bàbá ń bolẹ̀ ń lọ eh, ah, ẹbí mọ́tò lọ́ṣẹ́ mọ́tò náà àìjì fílẹ̀ ọkọ̀ àwọ kò sí wàhálà ẹrù ọlọ́run lọ́ra fún abẹ́rù ọlọ́run náà bá sì gbá kò sí jàmbẹ́ àbọ̀lọ́pàá ẹrù ọlọ́run ló fún abẹ́rù ọlọ́run náà bá sì gbá àti yọ̀ǹdẹ̀ ẹ̀nà ya bàbá ẹwà gbọ́kọ̀ yìí àwọn òrónú ayé ní tí wọ́n ní bẹ̀ ọlọ́run kàn ọkàn fani ọyàtọ̀ bá wa tá ń lé ká tá ń sákiri parapara ẹjọba kọ lọ sí ilé ìjọba jẹ lọ́dọ̀ Ọlọ́run láti ọ̀nà ilẹ̀ ìtìjẹ ní òbí kẹtẹ sí wọn mọ́kẹ́ ẹkú. wọ́n bẹ̀rù ni ẹ̀rọ alìkíámà ni lèmi àti ọ̀bẹ̀rù jìbìtì àti wàyó ńlá fi ń kó gbogbo ẹ̀ wọ́n sọ̀kalẹ̀ ń tiẹ̀ gbogbo ẹ̀ làwà ń sàájọ jìbìtì àti wáyó o la fi ń gbé gbogbo ẹ̀ dúó ọlọ́wọ́ ṣàánú wa ọ̀rọ̀ ọ̀rọ̀ táà máa bọ́kàn sọ orí ẹ̀ wà nítorí lọ́lọ́run fi bú àwọn kèfèrí pé ọ̀rọ̀ tẹ́ ń bọ́kàn yín sọlẹ̀ fi mórogún mẹ́lẹ̀ ọlọ́run ó ní lọ́rọ̀ tẹ́ aburú ní máa jẹ́. ṣùgbọ́n tẹ́yìn ọba ti sọ lọ́rọ̀ tó sọ jáde tó sì ṣe ń fẹ́ àti múríbọ́ kò sí bá ṣe wà tí ẹ̀mí ò ní máa bá wa sọ̀rọ̀ táà ní máa bọ́kẹ́ sọ̀rọ̀ níjọ́ tẹ́yìn wà tó jìyẹ oníjọ́ tẹ́yìn bá sọ lọ́rọ̀ jáde tàbí èèyàn wá ṣiṣẹ́ tọ̀ ṣùgbọ́n tó bá sì wà nú ọkàn tí òkú òun bẹ̀ èèyàn lẹ́sẹ̀ ìdẹ́lẹ́sẹ̀ ṣùgbọ́n jù èèyàn bá sọ jáde o lè yẹn dára a ma sá fún gbogbo tí ọmọ tí a ní oúnjẹ láti lọ́wọ́ lórí ń gbà ma tàkùté sá fún agbọ́dọ̀ mọ́ gbogbo ẹ̀ ní èṣù èṣù èṣù náà ní èṣù ní ọ̀tá àfi kí àwọn tí wọ́n ṣe léyìí fún wa èyí tí wọ́n bá ṣe táwọn fi àìlẹ́sìn tí wọ́n tọ́jọ́ páyé nìkan ní ọmọ tí wọ́n fi ṣe tá a mọ̀ pé wọ́n kò bá wà ń di ẹ̀sìn ìwọ̀ ayẹ̀ bẹ́ẹ̀ oníjẹ́wó kó bọ́ ọ̀yàrá pẹ́ẹ́lẹ̀ èyí tó bá jẹ́ pé wọ́n gbé wá nídò olójú méjì ọbẹ̀ lọ́hùn kọ́ máa ń lo ìdà ojú èyí tó dáa kọ́ ya ń bí ojú èyí tí ó ṣe kí ni ìtí ọ̀dà bẹ̀ pé àwọn àfáà tẹ́ dún sínú ní wọ́n ti ṣe bá ti wọlé oníjọ́ tí èèbò kọ́kọ́ gbé tẹlifíṣàn dé hmm. àwọn àfáà dún lórí pé ìdà olójú méjì ni torí àwọn nǹkan míì bẹ́ẹ̀ tó dáa nǹkan míì sí bẹ́ẹ̀ tí ò sí kí ni tí ó dáa a gbọ́dọ̀ torí wípé ní tí bẹ́ẹ̀ ó dáa lẹ́yìn bá mọ̀ bí ó ti lò tí ó fi ṣàǹfààní pẹ̀lú tó dáa ń bẹ̀ yóò lò tó bá ti wá mọ̀ pé ẹ̀dá tọ́lọ́run ń dán olójú kò mú ọ̀lọ́ ní ọ́ ọ̀làmójú kú ò yà má dìbẹ̀. ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ abákaná ẹ̀mí wọ ọjọ́ rí bákaná Tọ́ ah, ma pé kò sí, tàbọ́ àwọn tó kó lé ẹ̀rù ọmọ bọ̀ tí bá sí lé wọ́n lè lọ yá kẹsẹ̀ tì tí ọ̀dá tí wọ́n kì bọ́bẹ̀. Torípàtà lò láyé yóò tó nǹkan o. Ibi à ń lọ gan nílé ìbẹ̀lá mọ̀ bí o. Rere ni o, a sì lè padà máa. Tàbá ti lọ gbá lọ ń jò lórí jáde. Padà. wọ́n gbélùbòmí wọ́n ti lọ ìsanrajẹ́ ni òkìtì pupa àrí bàbá kan lókìtì pupa ìsanrajẹ́ ni ó ìyá wa sọ̀fíyà ó lànà ń bí ṣe ìtìkáàf ó lòun wá lọ bá ó lọ bá ànábì láti lọ bẹ̀wò lálẹ́ a sì jọ sọ̀rọ̀ súnmọ̀ kúntù lè à ń kọ̀ líbà mo wá dìde ní dìde pé mo fẹ́ ọmọ ìpínlẹ̀ yóò ṣiṣẹ́ ní dìde pé mo ń lọ fàkọ́ màmá yìí ìyókọ̀ líbàní anábì náà wá dìde lẹ́ni tó fẹ́ sinmi tó fẹ́ máa sinmi lọ wàkánà maskanu wá fi dárí Usama bunu Zaidi ó níbi àwọn tí wá ń lọ pàmọ́rọ̀ àrọ̀jù láàánì torí àsìkò ó ti lé abá ọláwọn ọkùnrin méjì kan wá kọjá lẹ́gbẹ̀ẹ́ wa nínú àwọn àṣọ ṣe àpẹ́mì a máa bá yẹn sọ̀rọ̀ fọ́lá máa rá àyá nàbíyà báwọn méjì ṣe rí ànábì sallallahu alaihi wasala àṣírà ọ̀tẹ̀sẹ̀márì wọ́n rá nàbì tí àwọn àtòbìnrin jọ ń lọ wọ́n ṣe rí àṣírà ọ̀tẹ̀sẹ̀mọ́rí fàkọ́ọ́lá nàbí ànábì wa ni aláàrísìlẹ̀ kúmà ẹ méjèèjì ibi tẹ́ ẹdún náà nìkan ti dò ibi ẹdún náà sí kíni ẹdún bẹ ẹ máa bọ̀ ẹ máa bọ̀ iná obìnrin tẹ́ rí lẹ́gbẹ̀ẹ́ mi ẹ wá wò torí mo rí bẹ́ẹ̀ ṣe rí alẹ́ tẹsẹ̀ mọ́rí tẹ́ lọ ẹ wá rẹni tó dúró tì mí o. èròǹgbà yìí ti dàrú iná Na ṣẹ́rí pé sọ̀fíyà ni ó lóò fi gbọ́dọ̀ pé ìgbé àwọn kùtù mà pé mi lè máa mú sí kàkà à ọmọ sá níbi àmọ́ kínú túmọ̀ gbogbo àyè ibi tí wọ́n bá ti lè fura sí ọ náà sàmbẹ́ gidi. èmi ní kírun mímá ẹ̀mọ̀ ní kìnníkà ìwọ náà lọ́mọ sọ bó ṣe máa rí gbogbo ẹni ọba ti dúró nírú màkọ́ọ̀mù báwọn òun náà gbọ́dọ̀ jẹ ni tí ọmọ yẹrẹ wò ẹni tó fẹ́ gbà mímbà ní ẹ̀ òun ló pe àwọn àwọn tí wọ́n lọ sàfẹ́ ẹ wá o aláàrí sílíkùmá ibi ẹgbẹ̀rẹ̀dẹ́ òun náà ni ẹjọ́ sí iná ha sọ̀fíyà ni ó bí láti rí àméjì wá wà níbi pa ah, subhanallah ìmọ̀ ìfọ̀lọ́ a a àrò bó ṣe ro ya Rasulullah àrò ah, tó ro àwákàtàṣẹ̀ mọ́lẹ̀ ìrìnmọ́rin ni ah, ànábì ni èmi ó pè yín bẹ́yìn òró ó nítorí na ṣàìtọ́nà èsù tẹ́ ri yẹn yẹ̀jì rí mínàlè ìsáàni kò níbi títí máa ń pagéere mú ẹ̀jẹ̀ ara ọmọ èèyàn lọ níbẹ̀ ní ti máa rìn ti máa ń pagéere mọ́jẹ́ra ni wọ́n yìí ní kàṣíìtù ẹ̀rù yìí sì ń bà mí àwọn fi kùlùbì kún ṣàrùràn ti fi tí ọ̀dá sínú ọkàn yìí nínú àgbàwá mi rìwáyà mi ṣe àná onye o ti fi nǹkan kan sínú ọkàn yín èrò e, ọkàn nù a gbọ́dọ̀ máa ṣọ́ra fún èrò máa ń ṣàwò akṣàrò lẹ́kàdìbì ọ̀pọ̀ ọ̀rọ̀ tí èèyàn máa ń pa láyé nínú ọ̀rọ̀ tọ́kàn máa bá èèyàn sọ ní ti máa wá a fi ṣọ́ra fáwọn ọ̀rọ̀ tọ́kàn ọmọ sí kíni tí wa sọ ọlọ́mọ sálẹ̀ sànú wa ọlọ́run sọ wájú ọlá àti lórí àyà ọ̀rẹ́ fàyà kan náà ta tí ìké ní lọ́dún yìí nìyẹn orí ẹ̀ láti wà orí ìrù ọkàn òun lọ́lọ́ subhanahu wa ta'ala òun ló ti ń sọ òun lè tó wá rò sọ́lọ̀ àyà máa rò èrò ọmọ gbé wá ń a máa gbé wá ọmọ Ọ wá le tí ọ sí pé kó rò débi wípé ta lọ lọ́nga ṣe sí ò lè gbé tí ó gbé pé ọlọ́nga ta lọ dà olókó wọn ọkà a máa sọ yẹn nù tí yóò fi sọ nù ọlọ́mọ sọ wa nù a gbọ́dọ̀ máa fẹ́rù ọkàn wa ìta gbọ́ lónìí ọlọ́njẹ́ wúlò fún wa adúpẹ́ arójú ara ààyè gbọ́ ni? a máa rójú ara ààyè wí tóní yà á rójú kàrà ààyè gbọ́ tọ̀la arójú kàrà ààyè wí tọ̀la arójú kàrà ààyè wí tọ̀la ya أنزلتنا لمقامات العلوم كتاب القلب عدا مزيد قائب للمليم أقلب عدا مزيد قائب للمليم